lọ́dọ̀ Mirza Ghulam Muhammadu. Mama kana Allahu liyatirakaka àyà kan lọ́dọ̀ rẹ̀. Wọ́n tún ní àtàyẹ̀mí ìzàlẹ̀ kọ̀bíìsà mínà tọ́ yìí tún ní àyà ibi tó ti jí rèé. Ó jí nínú Súra Ali Imran, Quran three aya 179 seventy nine ibi tó ti jí nìyẹn. níbi tí aláwo ti sọ pé ma kana Allahu liyazara lil mu'minin. على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب ما كان الله ما كان الله ليذر للمؤمنين على ما أنتم عليه àtàyẹ̀mí ìzàlẹ̀kọ̀bí ìfàmìnà tọ́yì. wàmà kánà lọ́hù lèyùtìlé àkùnmọ́ alàlẹ́gọ́ ìdẹ̀ wàlákìnnà lọ́hà yẹ̀jìtẹ̀bí man yẹ̀jìtẹ̀bí min rúṣùlìhì man yàṣá. فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم Mirza Gulam Amadu, ó wá lọ bọ́ sí ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ àyà yẹn ẹ wo tó ṣe ń bẹ̀. Quran ní ma kana Allahu liyadhara lil mu'minina ala ma miragulam amadu ó wá lọ lo fáàbù míì tó mú ìtumọ̀ lìyádára ó wá lọ lo lìyẹ̀tìrákàkà kíyàn gbé nǹkan jù ú lẹ̀ náà ní jẹ́ tàràkà àti wázara ó wá lọ tí ń jẹ̀ síra wọn òkè. Okay? Ọwaa lọ fi alịmụminu n'alaama atụmaleyị ọyọ kwuru, ọ tụwae la ọ bụsịrị ataaya mịzalịkọbi sami na tọjị. Ọ nweghị mụ aka ná ụlọ ọhụụ, liyetere aka ka, ataaya mịzalịkọbi, mi na tọjị. Ntosiwari nụ, aghaghị aga lìyàzàrà lìmùmìnín àlámà àǹtùmọ̀ àléyìí àtàyẹ̀mí ìzàlẹ̀kọ̀bíìsà mìnàtọ́ yìí mìnàtọ́ yìí tẹ́tẹ̀rẹ́ pé ó lè ní Mirza Gulam Amadu ó wálé ayé láti wá jalè àwọn àyà alukurani ni fún ìjọ rẹ̀ ìjọ Amadiya. wọ́n tún ti mú iná nàìjíríà lọ naam naam mirza gulam ahmadu ó tún jalè àyà míì ó ní. ọjàlè àyà míì fún ìjọ amadiya nínú súra rẹ̀ súra al-istifta ó ní Allah sọ fún òun wípé ìdájá a nasrullahi wal-fatih ìdájá a nasrullahi wal-fatih ẹgbọ́ ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ bá ṣe mọ̀ nǹkan kan mìíràn. ìdájá ànásùrù lọ ìwàlùfàṣírù ta ló ní ta lọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún anábìwá Muhammad lọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún súrọ́tù násìrù nìyẹn ah chapter one ten ni o chapter one ten òun ni èmi tí dọ́ọ̀tì wà yẹn one ten la fẹ́ kọ síbẹ̀ chapter one ten oní suratu nasir. suratu nasiri oní chapter one ten ok aya alakọkọ mirza gulam amadu ọlọjì.

o lè ní ọ Mirza Ghulam Ahmadu yéé jalè ayálu Kùránì mọ́. ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn a ti bọ́ sí page eighty nine báyìí àti bọ́ sí page eighty nine ẹ jẹ́ ká dúró ní orí ìdájà Nasrullah tí Mirza Ghulam Ahmadu tó lọ jí nínú Al-Qur'an gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ tí máa ṣe ọlọ́jí sínú sura al-istifta òkè ọjí fún ìjọ amadiya ẹ̀yin ìjọ amadiya. kílẹ̀ fẹ́ ṣe sí ti ń bẹ lẹ́yìn náà ohun tọrọ yìí kàn ní pé kẹ́ ẹ túbá tọrọ yìí kàn kú sórí olè tí ọ̀gá yín jà yìí o olè burúkú ló jà o ọlọ jí àyà ọlọ jí ọba ní fún lẹ́yìn anabiwa Muhammad. ṣé ọ̀tí ẹ̀ sí nínú yín tó wà láìfù ni tó lè pè mí ni ṣẹ́rù ń bà yín àti pè mí ni ẹ má bẹ̀rù àti pè mí náà ẹ pè mí ẹ pè mí sórí aago náà ẹ pè mí sórí set nọ́mbà tẹ́ pè mí sí náà nìyẹn àbí ẹ pè mí. ṣé ọ̀gá yín ṣé bó ṣe jalè ayé alukurani sọdá abẹ tó bá ń panẹdíìtì rẹ sọdá abẹ ẹ ẹ ya kúrò lẹ́yìn rẹ ẹ̀yin tẹ́ bá ti kúrò lẹ́yìn rẹ ẹ pè sórí aago ẹ pè sórí sẹẹsì kẹlẹ ti ronúkúwàdà kúrò ní inú ìjọ àmàdíyà kọlọ́hún ó dá yín padà sínú súnà ànábì kẹ́ kúrò lẹ́yìn òkùrọ́. abẹ̀sìnjẹ́ abayéjẹ́ ògbólógbò òpùrọ́ tó ń pèrè ẹ̀ ní tí ò jẹ́ aláwọ̀ fi wá ṣe gẹ́rin. ẹni tó bá lérò pé ohun tá à ń sọ yìí ò rí bẹ́ẹ̀ kó náà pè wọlé náà kó pè wọlé <laughs> ṣé wọ́n rí alàgbà tó wá ọ̀rọ̀ alágbà tó wá ni lọ́wọ́n pé àníyàn máa lọ tó fi lọ ọ̀rọ̀ ti fẹ́ di nǹkan míì nù nígbà tí ń béèrè ẹ̀rí àwa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ọ̀hún wá dé ọ́fẹ́ máa fagídí mọ́rọ̀ wá ọ̀rọ̀ yóò lágídí lọ́nà ọ́ alàgbà ni ẹni ẹni Fátímà ló bí Ṣéhù Tìjàní àbí ẹni Fátímà bí Hasan Hasan bí Abdulkadir ni. Eh, ó tún bí Fatima tó bí Hussein Hussein wá bí ṣéwà eh, mọ́dà Tijani irọ́ tẹ́ máa fi irọ́ táwọn sí wọn máa pa fún wọn nu tẹ́ máa ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar gbẹ̀ni tí nǹkan bẹ lára wọn. ẹ mọ̀ pé ah, àkọsílẹ̀ òní ń da ẹni rọ́ àkọsílẹ̀ ni àníṣe ṣéwù Tìjání ò bá ìran ànábì tán ṣéwù Tìjání ṣéwù amúnà Tìjání kò bá ìran ànábì wa tán ẹ ń bá ló bá tán kó lọ mú ẹ̀rí wá kó lọ mú ẹ̀rí wá tí àtọ́ ti sọ ìtàn yẹn tí wọ́n ti ka àwọn ọmọ Fátímà tó fi wá kàdóri Ṣéhù Tìjàní ẹ lọ mú jáde ẹ yé parọ́ fáwọn èèyàn mọ́ ayé ti lajú ẹ́n ayé ti lajú a ti kúrò ní 1980 1980 lẹ́yìn ohun Tìjàníyà lẹ́ máa ń fọ́nbù ẹ máa ń fọ́nbù ẹ bá fọ́nbù ní ìsìn ẹ kàn fọ́ dànù ni ẹ bẹ̀ dànù ni ẹ bá tiẹ̀ máa fọ́nbù ẹ máa bẹ̀ tẹ́ gbé fọ́nbù yín lọ. ńgbọ̀ wá dé gara gara a bá fún ní audience ní n'isi wọ́n máa sọ pé a gbọ́tẹlùmíì èyí náà rí i in fact a fun ní hundred percent audience a tún ọ̀nà rẹ̀ pé wò ó èmi ò mú microphone kan lọ́wọ́ ẹ̀yin náà mú kan lọ́wọ́ kájọ máa sọ. ó wojú wulẹ̀ ó rí i pé àṣírí òtù rèé ó sì sì yá àdìdì kò dágbére tè e lọ ẹ̀yin náà kúkú rí i ẹ̀yin náà rí i èdè tá a máa dígbà náà fi lè bọ́ tàwa pàdé mi nù kí ni wọ́n fẹ́ fi gbé gbogbo wóróworó yìí lẹ́sẹ̀ kí ni wọ́n fi gbé lẹ́sẹ̀ ẹ́ hàn ni ẹ oníkàmọ́sí àlẹ́ sàlámù fún ọ̀gá àwọn ni sọlọ́ọ̀ ibùkún tẹ́ ẹ mọ̀ sí àlẹ́ sàlámù fún ni olórí burúkú lẹ́ẹ̀mọ̀ sí àlẹ́ sàlámù fún ẹni tó ẹni tó jí àyà kùránì ẹni tó yẹ kẹ́ ẹ mọ̀rọ̀ pé kẹ́ ẹ mọ̀rọ̀ jo ìpìlẹ̀ lójoojúmọ́ ní every every hour every minute every second tó jí àyà lùkùránì tó ń panẹ́ bíi tirẹ̀ àníṣe ẹ̀yìn gbàmàdíyà tó bá ga sí pé kírísítẹ́nì kan ló bá mú gègé ló bá ní ọlọ́mbò ń sọ̀rọ̀ ọ wá ń lọ mú àyànnú àlùkùránì ọ wá ń fi tiẹ̀ kún ó mú àyà náà alukurani ó ń fi ti ẹ̀kún kí lẹ sọ kí lẹ sọ torí pé ó ti wá jẹ́ ọ̀gá yín ọ̀gá burúkú tẹ́ ẹ yàn lọ́gà ẹ wá fẹ́ dákẹ́ à àṣírí irọ́ yín ti tú pẹ̀lú ògo ọlọ́run àdúrà mi ni pé ọlọ́run jẹ́ kọ́rọ̀ yóò yé yín dáadáa tẹ́ fi tí ẹ wá rà wọn tí wọn ò tí ì dàmádíyà àdánwò tí máa kọlu ẹ̀dá tí ó fi sọ pé àmàdíyà ló kó òun kù tóun ó ṣe ọlọ́run ní fi kàn yín. tí ẹ wá rẹ̀ mí náà tí mo wá ń sọ yìí náà a ọlọ́run ọba ààbò mi ọ̀dọ́wọ́ rẹ o ìṣọ́ mi ọ̀dọ́wọ́ rẹ ìwọ tó di sánmà mú tí ò fi jábọ́ ìwọ náà ló di ilẹ̀ mú tí ò fi jẹlulẹ̀ ìwọ náà ló dì mí mú o torí pa àmàdíyà àmàdíyà àwọn sufi gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ wọn yìí kò tẹ́ wọn lọ́rùn pàápàá torí wọn ò ṣe tá àti túbà ẹ bí kí olódì mi ó ti kú ni bẹ́ẹ̀ ni ń ṣe wọ́n wọn ò sì mọ̀ pọ́jú ọkú ètàsí ọlọ́run ọba ọjọ́ tí yàn ọba kú ó ti kọ́ lẹ̀ kó sì lè tàṣe kéèsì kú kò sàǹfààní fún yín àìmọye irú mi ló tún bẹ ń gbòòrò tí wọn tún máa sọ irú tí mò ń sọ yìí dáadáa ni mò ń wá fún yín mi ò fẹ́ wọná nì mo fẹ́ kájọ wàlìdán náà ni ẹ má jẹ́ àjókòó sí di irọ́ irọ́ ni tìjàníyà irọ́ ni kọ̀dìríyà irọ́ lamadíyà irọ́ ni ṣíà awo ni gbogbo ẹ̀ awo ni awo lamadíyà awo tìjàníyà awo kọ̀dìríyà awo ni ṣíà ìsìláàmù ló plain súnà ló plain. alọ́ọ̀fíwájú kò ń ẹ pàdé mi ní àárọ̀ ọ̀la lórí Talim TV lórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀ẹ́n kí ni súnà là ń sọ lọ́wọ́ níbẹ̀ yẹn so ẹ pàdé mi láàárọ̀ ọ̀la tó bá tó á di nírọ̀lẹ́ ọ̀la lásìkò yìí kan náà irú amadéyà ló tún máa afẹ́fẹ́ subhanaka wa bihamdika ashhadu ila anta. astaghfiruka wa atubu ilayk. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kókúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ni gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam Ahmedu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé. tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته